وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيها السيد أخواني الزراعة الإمام ابن القيم رحمه الله تعالى هذه صلاة صلاة الضحى máa ṣe àlàyé débi gbígbé àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tí wọ́n mú wá tó ṣe pápá kan nínú wa wọ́n sọ nípa bá máa kí sọ́lá tó pọ̀ ha táwọn míín ti sọ pé máa ní kí sọ́lá tó pọ̀ ha ẹ̀yìn rẹ̀ ni wọ́n wá yàn nàna àwọn ìgbàwá yìí lọ́pọ̀ kan lẹ́yìn wọn parí rẹ̀ síbi wípé èyí tó tọ̀nà ní ká sọ́nà ni eléyìí tó ti bá mi lè ṣe ó ti ṣe wá lójú kòkòrò láti máa ṣe. ṣùgbọ́n wà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí bàbá mi ń ṣe àlàyé nínú bí wọ́n ti ṣe ń gbé àwọn ìgbà wáyé yẹ̀wò lọ́kọ̀ọ̀kan. àwọn nǹkan ẹni tó ṣe kó ní í ṣe pẹ̀lú peter abanikẹ́sẹ̀ làyẹ̀wọ̀n lẹ́yọ̀ kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ nínú wa àǹfààní sáárì mú nínú rẹ̀ òní pọ̀ ìrẹ́ ló ti jẹ́ pé kókó ètò wa mẹ́rin aláti sàn yẹn nípa sọ́lá tó bọ̀ ha láti dì mà ibi àwọn kan tó wá nínú súnà nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ wọ́n pọ̀ púpọ̀ eléyìí tó ti gbé tá a bá wò bí di wa láì gbé tá a múlò nínú rẹ̀ kó tó kankan ìta àkàfún nínú rẹ̀ tó kankan. láwọn nǹkan tó ti kó fẹsẹ̀ nílẹ̀ látara àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó múnádóko. kí ló wá dé ṣe kó àwọn tó wá nù sún àwọn yìí báyìí àwọn èèyàn sábà mójútó wọn bí àwọn nǹkan tí ọ̀lẹ́ rí tàbí tó ti pé wọn wá wọn múnádóko. náà bí làní ìsìn a rí i pé àwọn làwọn àfẹ́lẹ́ sáàmì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá máa ń tẹ̀ wọ́n pọ̀ láwọn ètò bẹ̀tẹ̀ rinlẹ̀. ẹ wá rí i pé púpọ̀ nínú àwọn mùsùlùmí kò mójútó àwọn náfìlà yẹn. àwọn náfìlà kan tó ti fẹ́ẹ̀rí tó mú wọn wá múnádókò fẹ́ẹ̀rí tó wọn rí má. ìgbìnrin kan sọ̀rọ̀ tó rọ̀ láì àbí kìíní kan sọ̀rọ̀ àti tẹ̀sí ẹ̀ náà ìtòsí fún àwọn èdè tó mú wọn wá ìjọba gba àti ní kí wọn fẹsẹ̀ rìn lẹ̀ àwọn tó fẹsẹ̀ rìn lẹ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ ló gbọ́ yẹn kẹ́bi kìyàmù lẹ́yìn sọ̀rọ̀ àti owó tó kàdá alfẹ́dẹ̀ sọ̀rọ̀ àti bọ́ḥà السنن الرواتب gbogbo àwọn eléyìí mélòó là ń sẹnu wọn sọlá tó tẹ́wùbà táwọn náfìlà tó fẹsẹ̀ rinlẹ̀ àwọn èèyàn ní kà fún èyí tó wá dé pé apá kan náà olùmọ̀tò kúkú tẹ̀ ní ti jọ bẹ́ẹ̀ àwọn kan ní ọ̀dà ọ̀nà tó gbà wá dáa lẹ́wàá rí táwọn èèyàn ń rí ma kí ó sì yàpọ̀ ẹnu parí kúnlẹ̀ tá a kà fún. lẹ́yìn ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ tó fọ́ ha ada wọ́n á sàlàyé fún wa pé وكان من هديه صلى الله عليه وآله وسلم وهدي أصحابه سجود الشكر عند ní àmẹ́tẹ́ تصر wọ́n ní nínú lànà anábì sallallahu alaihi wasallam tí ti ṣe ìlànà àwọn sàbí rẹ̀ lọ́nà ní fíforí kalẹ̀ ti ìdúpẹ́ ni fifori kale ti idupe kolo káforí kalẹ̀ bá dúpẹ́ fọlọ́n ní ìgbà tí ọlọ́run ọba bá nígbà tí ìgbà tọ́lọ́run bá sórí ọ̀tún fún yàn ní gbogbo ìgbà tọ́lọ́run bá sórí tuntun fún yàn sórí dídùn yàn nù káforí kalẹ̀ káfi dúpẹ́ fọlọ́n. àwọn ìdí fẹ́ràn ìnákùnmá àbí nígbà tọ́lọ́run bá bá ti aburú dànù bẹ́ẹ̀ orí lọ́wọ́ bá wa bàbá burú lọ́lọ́ ti dànù ká forí kalẹ̀ dúpẹ́ fọlọ́ ilé ìbẹ́nu lànà nàbẹ́ Muhammad sallallahu alaihi wa sallam. ẹ ti mà kí ọ̀ràn yẹn ni lórí gbogbo ẹni tí ọba fẹ́ kó orí ọ̀tá lọ́dọ̀ òun tí ó sì fẹ́ kí aburú ọgbọ́dọ̀ ojókòó kí ká máa dúpẹ́ fọlọ́ lórí àwọn àdẹ̀rà tó ti fún wa èyí tá a mọ̀. èyí tó a èyí tó hàn àti èyí tó pamọ́ èyí tó kéré àti èyí tó ní ńlá. ويتأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ti kéde olúwa ẹlẹ́dàá yín nígbà tó ṣe kéde pé ṣé ẹ bá fi lè dúpẹ́ fún mi lórí ìdára tó mo ṣe fún